preaching nípa àwọn pastors ẹ̀yìn orí ẹ̀ máa gbóná ni àgà tó bá ti gbọ́ nǹkan tó bá ti ń jẹ́ nípa miracle báyìí ara ẹ̀ máa gbọ̀n ni and everything tí wọ́n ń gbé fún ẹ they are not even working ọkàn ń waste time ara ẹ ni. are you okay at bro, fori fori, ó gbé dànù. tipẹ́tipẹ́. Ah, èyí gbà mí ah wúrà wúrà hey my God hey. ah. Ah. Hey, hello. Wọ́n ti get Adéyẹmí mi. Wọ́n ti get ọkọ mi. Ìyìn ògo yẹ hàn Ọlọ́run ọba. Hosanna yẹ hàn. O ṣé o bàbá. Pẹ̀lẹ́ ọkọ mi, ṣàlàfíà ni. Pẹ̀lẹ́ ah, ah, bó o ní orin ọpẹ́ ló máa mú sẹ́nu lé ní. Èwo tọ́pọ̀ ló máa ń wá ṣe. Ìròyìn ayọ̀ kan ni mo mú wọlé wa ẹ̀ẹ̀kan lára àwọn èèyàn tó máa bá a jọ́sìn ní church tí ọlọ́run lọ́wọ́ mi láti ràn wọ́n lọ́wọ́ àdúrà wọn gbà àwọn náà fẹ́fẹ́ mi mọ̀ rẹ̀ hàn ọlọ́run ló máa dúpẹ́ lọ́wọ́ kì í ṣe wọn àwọn ti ṣe dúpẹ́ church àwọn fẹ́ ṣe ti ẹni tọ́lọ́run lò bọ̀ wọn dà kò burú wọn bá láwọn fẹ́ kí n lọ sí Amẹ́ríkà kí n lọ sinmi pé wàhálà tí mo ń ṣe ní ẹnìjọ́ mẹ́ta yìí ti pọ̀ jù. Ọlábíjọ ẹni ìyanu ẹ ṣe ah Jésù congratulations ọkọ mi. ẹ ó ṣe kókó tí tàn ni pé mi ì ní lè lọ. Ah, mami ìṣẹ́pọ̀ tèmi ò ṣe nítorí iná dá mi sí dá mi sí olúwa ó dá mi sí ìṣẹ́pọ̀ tèmi ò ṣe nítorí iná dá mi sí mi lè lọ mọ́ mi iṣẹ́ mi pọ̀ iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe iṣẹ́ wà níwájú mi àwọn ènìyàn ọlọ́run tó wà ní ìgbèkùn ó ní àwọn ètò àdúrà kan tí a fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so ẹ̀ẹ́dẹ̀mú eh, kí mi náà ni máa sábà lead àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mi ì lè lọ mi ì lè lọ mo á bi wọ́n pé ṣé kàn jọ ṣé mo lè fún yín lómìnì slot yẹn tí wọ́n bá máa ń dánwò ah rárá pé mi gbogbo làwọn fẹ́ pé torí àwọn rí pé i'm due for vacation làwọn ṣe ni pé kí n wá lọ rest pé mi ì travel rìn wọn ni ah kàn jọ kàn jẹ́ kí n fún màmí ní slot yẹn wọ́n dẹ̀ ti gbà gbogbo documents that ma need tẹ̀ ma submit embassy bank statement ṣe mọ̀ pé kò sí mọ́tì lọ́wọ́ wa so wọn náà wọn cover everything àmàlò statement of account wọn àmàlò document wọn wọ́n máa ṣe invitation letter gbogbo nǹkan tẹ máa ní láti lò fún visa application yẹn wọ́n náà máa provide everything your own is just to bring your passport mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run wọ́n máa fún yín màmí ọlọ́run tó ń ṣe tàwọn aṣíwájú kò ní ṣe tiwa tì ah, mami mo expect kí ni yín máa dùn ni kí ló dé tẹ ẹ fa ojú rò báyìí kí ló dé màmí mi sí má ìmísí má mi kí ló ṣe yín. mo fẹ́ tara ẹ̀ lọ lóyìnbó. bẹ́ẹ̀ ni mo. níwọ̀. ìyáwó ọlọ́run kí ló ṣe kí ló ṣe mí kí ló ṣe mí ọlọ́run kí lè ṣe ni tó fi fẹ́ fi ọmọ tó fẹ́ fi jáde ni wọ́n ó bá mi dá májẹ̀mú pé màá fi ìdílé ọ̀rọ̀ ó bá mi dá májẹ̀mú pé mi ò ní ní ìdílé ó ọba láàánú yẹ ṣàánú mi ṣàánú mi ọlọ́wọ́ ọba ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ọlọ́wọ́ ọba. Yeah fojú sunkún ẹ̀ mi ní fojú sunkún ẹ̀ nàgbà ẹ̀rọ lójú ẹ̀mí mi wà á di wà á di gbà ó ní ṣàìsàn lágbára ọlọ ìwọ lọ́wọ́ olóògùn ní má jẹ bó wọ́n ṣe ìwòsàn fọ́mọ mi. fi gbogbo ẹ̀kún Jésù. Tọ́pẹ́ Èmi sí wá ń kàn tẹ̀ báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ti rọrùn sùn. Ìyá mi sí i báwo lẹ ṣe wá rìn débi tí mo ti pàdé yín yẹn. Hmm. ìyá àdúrà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣẹ́rí tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ bí gbogbo bí ìrìn àjò gbèsè ayé mi ṣe jẹ́ àní kúrò lórí ìjókòó tá a wà ẹjọ́ tó yọ lọ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jọ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ tara bí amọ́ látara mi gbogbo ọ̀nà gbogbo nǹkan tẹ́ bá lè ṣe gbogbo àdúrà tẹ́ bá lè gbà fún mi lórí ọ̀rọ̀ ẹ̀mí sí ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ nítorí ṣe rí bí èmi ṣe wáyé àwọn ayé ti pẹ̀gàn mi lórí ẹ̀ ní ojoojúmọ́ ní gbogbo ayé kò sórin méjì tí àwọn èèyàn máa ń kọ lórí mi sí bí òṣòrin kú lọ tá a bá délé ìwòsàn ó máa kú ó máa kú ó máa kú tá a bá dénú ilé ó máa kú ó máa kú láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ ó máa kú ó máa kú ni kódà ó lè débi wípé bàbá tó bí èmi sí àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n ti sọ pé kí n lọ gbé èmi sísìn lóye. jésù. nítorí pé kò lè jẹ́ láyé. mami adúrú tó tó bá ìṣẹ̀lẹ̀ sí yín ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi rí you went through all of this because of me ẹ̀ẹ́dẹ̀ bù mí torí. Not even once. <gasps> That's a tí Tony. ni. Tásìkò ọ̀rọ̀ bá to Tòlótòló to gbọ́mọdé ẹ̀kọ́. Á mọ̀ pé kí ìṣọ́mọ òun lòún pọ̀. Ọ̀rọ̀ sì kù lẹ́yìn. Ah! Àmọ́ torí pé Ọlọ́run Ọlọ́run ò fẹ́ jẹ́ kí n jìyà ẹ̀ Ah kí ìjìyà ẹlẹ́jẹ̀ tó ó wá fi orú oríire báwo fún àmì ọlọ́run kí ni mo ṣe ọlọ́run kí ni mo ṣe tó fi dá mi lọ́lá tó tó eléyìí èmi erùpẹ̀ lásán èmi èmi lásán lásán yìí èmi yìí ó wá jẹ́ kí n farabalẹ̀ ó jẹ́ kí n máa jẹ́ òun mọ́ olúwa ó ṣe mo mà dúpẹ́ o atóbijọ́ ẹni ìjàgbẹ́ mọ́ sí o olúwa mo dúpẹ́ olúwa ẹ ṣé olúwa mo dúpẹ́ o olúwa ẹ ṣé ìmísí o ṣé ọkọ mi ìmísí o ṣé ọkọ mi o ṣé àmì àmì ìmọ̀ jẹun nínú àlàáfíà ní ìfọ̀kànbalẹ̀ nínú ìlera ẹni ṣàìsàn àmì ẹ máa fara balẹ̀ jẹun àmì àmì ọ̀ṣẹ́ ọkọ mi. thank you fún ọmọ. mímọ́. ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. bí ó ti wà látìkọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. oh yes. ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lọ àbí ta ni ó dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ tí ń ṣàfẹ́rí rẹ ọlọ́run kérúbù séráfù ẹ gbé orin yín sókè yẹn nu ọ̀nà àní kí a sì gbé yín sókè yín lẹ̀kùn ayérayé kí ọba ògo tí ń jẹ́ jìhófà kó wá wọnú ilé ìwá. gbé ọwọ́ yẹn sókè jẹ́ àjọ kọ́ báyìí pé èlìlá èlìlá o èlìlá o. bàbá mi ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà alágbára nínú ayé alágbára nínú àwọn ọ̀run o ọ̀pá tírín kanlẹ̀ ó kọrun mìnìmìnì òjò tí ń jára ó dẹni ó yá máa bọ̀ sáàrin wa ìwọ la fẹ́ rí ìwọ la fẹ́ rí ogun ọ̀run o ìwọ la fẹ́ rí èlìlá èlìlá o èlìlá o èlìlá o ẹ ṣílẹ̀kùn o fáwọn ogun ọ̀run wọn fẹ́ wọlé ìwọ ló gbó ná kárí omi ọlọ́run orí mọ́ládé iná gbọ́dọ̀ kú òye omi ò tún gbọ́dọ̀ gbẹ ó gbé. ọlọ́run orí mọ́ládé. ni. ọlọ́run kérúbù ọlọ́run séráfù ìwọ tí ń gbénú pẹ̀kun ọ̀run o ni mo ṣe. ẹ̀yà ká pàtẹ́wọ́ fún Jésù lórúkọ Jésù ìdárumọ́jú wa kò ní lọ lásán sọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ pé èṣù ò ní gẹ́ẹ̀tì mi ní báyìí a fẹ́ lọ sínú àdúrà bá a ṣe ti ṣàríyá yẹn tá à ń kán ògùn yìí ó yẹ ká lọ fi àdúrà tó nínú ká lọ fi àtáàkì ẹ̀ àwa lọ pé àwọn màmá wa nínú olúwa wòlíì tí ọlọ́run ń lò tó ń lò gidi tí a mọ̀ pé ọlọ́run ń lò wọ́n nínú ìjọ yìí one and only prophetess ìmísí olúwa <laughs> ẹ mú tẹ̀gàn kúrò ẹ pàtẹ́wọ́ God bless you. <laughs> Praise the Lord. Amen. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Èṣù oníjẹ mí mèrè o. Èṣù oníkórè ayọ̀ mi lọlé o. Èṣù onígbárí ọwọ́ mi o. Ní báyìí, ẹ jẹ́ ká lọ sínú àdúrà torí ọ̀kan ṣoṣo tó ṣe pàtàkì jù tá a fi wà ń bí láṣálẹ̀ yìí ní láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ní láti sọ ẹ̀dùn ọkàn wa òun kọ́ lọ́run kó gbàdúrà kó gbé lọ sókè ọ̀run torí náà kọ ẹjọ́ ẹ jẹ́ ká fa ọkàn wa ya kì í ṣe aṣọ ẹ jẹ́ ká gbàdúrà tẹ̀mítẹ̀mí ẹ jẹ́ ká wà nínú ìṣọ̀kan nínú ẹ̀mí ẹ jẹ́ ká bá ọlọ́run ẹ̀dẹ́dà wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká tọrọ ká bẹ̀bẹ̀ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mọ́ kó gbà wá kó tú wa sílẹ̀ kó tú ìdè kó já ìdè kó dẹ̀ ṣe oore fún wa ní a máa bẹ̀rẹ̀ àdúrà ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ọlọ́run lógo olúwa ó ṣé o torí pé mo wá sí ìṣọ́ òru ìláṣálẹ̀ yìí olúwa mo dúpẹ́ torí pé ṣù ò ní jẹ mí mérè olúwa mo dúpẹ́ torí pé àdúrà mi ti gbà ẹ jẹ́ ká gbàdúrà ká bẹ ọlọ́run ká dúpẹ́ ní tòótọ́ bí ọmọ tó mọre àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní àdúrà olúwa olúwa mo gbàdúrà olùwà ṣe torí pé mo wá bí lónìí torí pé àdúrà mi ti jẹ́ ìtẹ́wọ́gbà ọlọ́run ìgbà ọpẹ́ ọlọ́run ìgbà ọlọ́run ìgbà gbogbo olùwà ṣe olùwà ṣe jésù olúwa wa jésù olúwa wa jésù náà olúwa wa. ẹnjìníà tàbí bàbá ẹgbẹ́ sókè jọ ah, ah. ẹ̀yin obìnrin ẹ súnmọ́ wọn. ọlọ́run má jẹ́ káyé dẹrù ẹlẹ́yìn olórí dádì ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ prophetess o èmi ò mọ kankan nípa ohun tó ṣẹlẹ̀ yìí o ọlọ́run rí mi o mo dẹ̀ mọ̀ pé ojú tí gbogbo èèyàn ti fi ń wò mí báyìí ni pé bóyá jẹ́ ni mí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ o èmi rèé ọlọ́run rèé o ọwọ́ mi rèé jésù rí mi o funfun nánà ni o. apostolic mother. sáà kò ń ṣe pé bí ojú tó fi ń wò yín bó ṣe rí yín gan gẹ́lẹ́. tó tọ́ ni wọn ò fẹ́ sọ́kọ̀ yín lójú ni pé àjẹ́ ni. èmi ń gbọ́ à ń gbọ́ láàrin àyíká ilé ìjọsìn wọ́n ń sọ tí mò ń gbọ́ àjẹ́ ló ń pè yín ẹ̀yin náà dẹ́ ń wù àbí àjẹ́. tó tọ́ ni ẹ wọ èmi gan tí mo jó lórí ìjọ ǹjẹ́ mojú tí mo fi ń wò yín báyìí ohun tá a sọ yìí náà ni ojú ti dádì. àṣejù yín ló pọ̀ jù àṣejù yín pọ̀ jù ẹ jọ kí ni prophetess ṣe fún yín oh, tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ni ṣé ṣé ọ sọ fún yín pé ọlọ́run máa ń yànyàn sípò according to ọjọ́ orí èèyàn ni ah, ẹ jọ ọmọ ọdún mélòó ni jésù olúwa wa tó fi ṣẹ́gun gbogbo ayé ah. tó kú fún ẹ̀ṣẹ̀ ẹ̀yin àti èmi ọmọ ọdún mélòó ni according to the bible thirty three and a half years ni jésù lò láyé àwọn tó dẹ̀ dìtẹ̀ jésù tó dìtẹ̀ jésù judas iscariot ó pokùnso ni ọ̀tẹ̀ ọ̀dá owó tó gbélé thirty shekels kò rí ná ó hàn gara ẹ̀ ni. jésù rí mi o èmi ò jí tí o kí lóbìnrin yìí ṣe fún yín kó lè dáná lèmi ṣe o ẹni àmì òróró olúwa ah. ǹjẹ́ yìí mọ iṣẹ́ ribiribi tí olúwa gba ọwọ́ arábìnrin yìí ṣe nínú ìjọ wa yìí kí ló dé ẹ ṣe okòkò mọ́jọ́ orí báyìí ẹ ẹ á lọ á lọ an apostle mother iye ojú kojú rí tí èèyàn là ń sọ ni àbí wúlò ẹni àmì òróró ọlọ́run ayé òṣìṣẹ́ yóò gbáyé what has he done to you ṣé bó ló délẹ̀ tán sìn ẹ gbogbo ẹ̀ ń pè ní àjẹbá ẹ wá ń tẹ́wọ́ bí ẹ tó fẹ́ gbégbá ọ̀rẹ́ ṣé ohun ilé tutù báyìí tó bẹ́ pé irú ohun ilé ń lò ṣé wọ́n máa pè yín lájẹ́ ẹ lọ yí padà o olúwa tú yín sílẹ̀ tán fẹ́ tẹ̀sí ẹ wò ẹ wò prophetess mo fẹ́ fi dá yín lójú èmi mọ̀ pé ọlọ́run ló yàn mí ọlọ́run ló yàn yín náà ẹjọ́ ẹnu mi jẹ́ yín nù ẹnu mi jẹ́ yín nù ó dá mi lójú pé ẹ̀kún ayọ̀ ni ibi ayọ̀ ni gbogbo yìí ń gbé wa lọ sẹ́rí ẹ̀yin ẹ má jẹ́ kí gbogbo ohun tí ẹ̀ ń rí àwọn ìwà ẹ̀ka àwọn ọ̀tẹ̀ tí wọ́n ń dì má jẹ́ kí yẹn wá break spirit yín ẹ̀yin ẹ̀ tẹ̀síwájú nínú ìjọ kẹ́ máa ṣiṣẹ́ olúwa lọ ọlọ́run sì máa lò yín gidigidi gan tó dá èmi lójú ọlọ́run á lò yín gidigidi gan ni ẹnu ju yín nù ẹnu ju yín nù ní orúkọ jésù ẹni kábàámọ̀ ayọ̀ ní tiyín lọ́jọ́ gbogbo ọlọ́run ń lò yín àwa mọ̀ àwọn tí wọ́n dẹ̀ ń dìtẹ̀ yín olúwa tẹ̀rí wọn bá. àmín jésù gbogbo ogun tí wọ́n ń gbé wọ́n ní tí ọ̀gẹ̀dẹ̀ bá ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá náà báyìí ara rẹ̀ ni yóò fi lù gbẹ̀ngbẹ̀ng ṣẹ́gi ṣẹ́gi igi tó ṣẹ́ báyìí orí ara ẹ̀ ló máa fi rù ni àmì sọ́jú yẹn lọ. dadi ẹ wo èmi rèé ọlọ́run rèé o jésù ń wò mí o mi ní nǹkan kan sínú sọmọ ẹgbẹ́ mi o kó lè dá ni mò ń ṣe o tó ń sọ de nǹkan mímọ́ mi lọ́wọ́ ọwọ́ mi rèé o funfun nẹ́nẹ́ o ọmọ ni màá fi gbé jù. ẹ gbọ́ra yín sí ẹ̀dọ́ ọlọ́run rí yín àwa náà rí yín ohun tá fojú rí là ń sọ ẹ wò ẹ̀yin lẹ mọnú ara yín apostolic mother ẹ jáwọ́ náà tẹ̀ ẹ yé dìtẹ̀ mọ́ kódà kó má jẹ́ àyíká ilé Ọlọ́run ẹ yé dìtẹ̀ ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn mọ́lẹ̀ ni stop it treachery ló ń pè é. oya ẹ move àsìkò ìlàkọjá ah! àgbàrá bẹ nínú ẹ̀jẹ̀ Jésù àgbàrá bẹ nínú ẹ̀jẹ̀ rẹ Jésù jẹ ìyàtọ̀ nígbà ẹ lọ. alagbadeyemi. alagbadeyemi. ajínrere adéyẹmí ìwọ rẹ ah. ẹ ṣègùn ọlọ́pàá gbogbo ẹ eh, eh, àwọn náà nìyẹn ṣẹri ele ele ló ń paná ló ń paná ló ń yẹ àwọn náà. babade station oya alagbadeyemi. ẹ ṣègùn talalagbadeyemi oh, oh, ẹ bá mi wá wọn jáde. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín sórí sórí ó tiẹ̀ ti da ó ti da ẹ ṣe gan ẹ ṣe gan pẹ́. And he tarried seven days after. And he tarried seven days, according to the set time that Samuel had appointed. But Samuel came out to Gilgal, and the people were scattered from him. And Saul said, Bring the Haiti burnt offering Ah! epi mọ́ra ẹ̀rọ mu. àkùṣe olúwa ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ah ẹ jẹ́ kí n bá yín gbé lọ. mo yọ̀dá mo yọ̀dá mo yọ̀dá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó Yes. ẹ jókòó ẹ jókòó. prophetess ó yà yín lẹ́nu pé ẹ rí mo jókòó tì ṣẹ̀rì èèyàn kì í dàgbà sí nǹkan téèyàn ò bá mọ̀ ẹ má rí mi nírí ọ̀tá yín o mi ò kórìíra yín rárá o rárá o mi ò kórìíra yín rárá ṣùgbọ́n ó kàn jẹ́ pé mi máa ń fẹ́ kí gbogbo nǹkan máa lọ ní ètò bí ìlànà ṣe yẹ gbogbo ẹ̀ ṣe yẹ kó lọ bí ẹ̀tọ́ lọ́nà ẹ̀tọ́ kí gbogbo ẹ̀ ṣá wà létòlétò lèmi máa ń fẹ́. gẹ́gẹ́ bí àgbà nínú ìjọ mi ò lè jókòó kí n káwọ́ bọra kí n máa wọ̀ ká wá máa gbé nǹkan tó tọ́ fún a ká máa gbé fún bí wọ́n ní àgbà òkè wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ gbogbo nǹkan tó ń ṣe mí nìyẹn o kì í ṣe pé bóyá mo ní sínú rárá for anything no mi ò kórìíra yín o ṣùgbọ́n gbà tí dáàdì dé ti wá pè mí tí wọ́n ti pè mí ní àwọn kan èmi kan tí wọ́n ti ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ó padà wá yé mi wípé wọn ò ṣe ojúsàájú gẹ́gẹ́ bí èmi ṣe rò tẹ́lẹ̀ tí mo fi ń ṣe bí mo ṣe ń ṣe sìn. yes ma. tí n bá wá ti ṣẹ̀yìn nínú ọ̀rọ̀ ẹnu ni tàbí nípa ìwà ẹ jọ̀ọ́ ẹ foríjì mi má bínú sí mi ìyá mi má bínú. àmọ́ ap mother. dídá jókòó jókòó jókòó. ap mother mo ò lè bínú sẹ́yìn torí pé mo mọ̀ pé tó mi bí lọ́mọ tí ìyá èèyàn bá dẹ̀ ṣẹ̀yàn kò lẹ́tọ̀ọ́ kọ́ mọ sọ fún yẹn pé ó ṣẹ̀wọ̀n torí pé ìyá níyà máa máa jẹ́ ipò agbadẹ́lẹ́wà even tí ìyá èèyàn bá sọ nǹkan tí ó fi bẹ́ẹ̀ dùn mọ́ èèyàn nínú gan-an èèyàn máa fi ṣoṣo èèyàn máa fi para ni mi ìbínú sẹ́yìn mà àti pàápàá mà, ṣé rí ọ̀pọ̀ ìgbà tí mo bá ń ṣe wàásù àbí bóyá mò ń lead prayer kan àbí bóyá mò ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bóyá mo address wọn, tí n bá sọ àwọn nǹkan mi ìgbà mi, ó lè jẹ́ nǹkan tí mo gbọ́ tẹ́mi wọn sọ fún mi pé kí n fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Ìgbà mí ó máa ń yàtọ̀ sí topic tó máa ń wà níwájú mi. Ìgbà mí ó lè farapẹ́ àbí kó yà bàrà gẹ́gẹ́ bí mo ṣe sọ. So mo fẹ́ kẹ jọ kẹ má bínú kẹ́tíwá láti understand pẹ̀lú mi pé ńgbà mi ìtọ́ni ẹ̀mí mímọ́ ó máa ń fẹ́ yàtọ̀ sí àwọn nǹkan míì táwa ti máa ń pè lólẹ̀ láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ so ẹ̀jọ́ mà ẹ má bínú sí mi kì í ṣe pé mo fi yájú sí yìí nẹ́nu wèé pé bóyá topic tẹ fún mi yẹn mi ìfẹ́ lò àbí bóyá mi ìfẹ́ fi bá àwọn èèyàn sọ̀rọ̀ pé mo fẹ́ ṣèfẹ́ inú mi so ẹ má bínú sí mi màmú kò fẹ́ kẹ́ try láti understand mi nígbà mi kẹ́kọ̀ọ́ máa gbà bẹ́ẹ̀ fún mi mi ìdẹ̀lẹ̀ láíláí rí yín fín àbí kí n sọ pé ti ipò yín báwo ni àbí pé ah, àgbàlagbà ní èmi tó bẹ́ẹ̀ mà. ó ti ẹ ti padà yé mi náà gbogbo ẹ ló ti yé mi ẹ ṣé ìyá mi bẹ ṣe lè foríjì mi ah, jésù àdáríjì mi àmín ma ẹ̀mí mímọ́ wà ní dágbére fún yín àmín jésù iṣẹ́ ìránṣẹ́ ní dàrú mọ́ yín lọ́wọ́ àmín jésù sàtánì ní gba iṣẹ́ mi mímọ́ kó lọ́wọ́ yín ẹ wá rà àánú gbà àmín ojú ò ní tí àmín jésù wọn ní bèrè bọ́ lọ́rùn yín dá àmín ma jésù àdúrà yín á tó gbàjú báyìí àmín jésù ṣọmọdúpẹ́ yes ma yes ma àmín thank you. ẹni tó wà nínú mọ́ọ̀lù tójú ẹni kẹ́kọ̀ọ́ rí mo ṣe rí rí. o ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àjùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé tá a lọ bá ògo yìí o olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà mímọ́ ọlọ́wọ́ mímọ́ ló máa gòrí òkè lọ wà á lé jìrìbí àlékún wajarabi layata alomiata ajerobi alekwajara birusada alekwo wawawawawawawawawa dadale yatelomi adalebi jiribi umi alekwo ajara ńlá létí odò Jọ́dánì wọn ló fọkàn ẹrù mi balẹ̀.

ọ̀tọ́gbọ̀dà débi wọn dáwọ́ di mọ́ ni wọn. ó ní máa jẹ̀mú ayọ̀ ó ní máa jẹ̀mú ayọ̀ má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ òní má jẹ̀mú ayọ̀ o òní má jẹ̀mú ayọ̀ òní má jẹ̀mú ayọ̀ òní má jẹ̀mú ayọ̀ o òní má jẹ̀mú ayọ̀. àlàyé tẹ̀ ń gbìyànjú àti ṣe fún mi ó rú mi lójú <laughs> ẹ wo ilé ọlọ́run làwà ẹ̀yin náà mọ̀ so ó strain ká torí irú nǹkan báyìí ọlọ́pàá ìwà kò bọ̀ wọlé ilé ọlọ́run ẹ jọ̀ọ́ ọ́fíìsà àyíká ọlọ́run lẹ́wà yìí o ẹni kọ́ wọn ọmọ yín kọ́ gbébọn yẹn wálẹ̀ mí ni ẹ má ṣiṣẹ́ yín after all ọkùnrin tẹ mú wá yìí ẹ ti handcuff ọwọ́ ẹ kò ṣáà lè sá lọ ẹ kò bá mi ṣe yẹn náà ẹ wá jẹ́ kí n gbọ́ ògùn kan tí ẹ̀ ń gbìyànjú àti bá mi sọ náà ẹ sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ àwọn ọ̀pàyé jẹ́ wọ palaba wọn ṣèké tí wọ́n ba orúkọ Ọlọ́run jẹ́ tó lẹ́yìn bàtà ṣe ìwádìí díẹ̀ àti ìyá ráńpẹ́ wọ́n jẹ́ kó yé wa pé nínú ìjọ yín bíi ní agbóde bá wọn wà ìdí nìyẹn tá a fi ń wá lálàkọ̀ọ́kọ́ ọ́fíìsà àwọn yóò lè borúkọ ọlọ́run jẹ́ mímọ́ lọ́lọ́run orúkọ ọlọ́run ṣe báyìí orúkọ ara wọn lọ́ọ́ máa bàjẹ́ ṣe kọ́kọ́ get ẹ̀mú yẹn dání ẹ̀dìn ẹ̀mú and ìtẹ́ wá sọ kẹ́yìn sí pé agbódegba àwọn tó fẹ́ máa borúkọ ọlọ́run jẹ́ inú ìjọ wa ń bíbà ilẹ̀ nìyẹn wà kò dá mi lójú pé ẹ mọ chọ́ọ̀chì tí wọ́n júwe fún yín ẹ jẹ́ ń bí wọn alàgbà ṣé ohun tí ọ̀gá ọlọ́pàá sọ bẹ́ẹ̀ lórí. ó ti rí nu torí ìmúmu ló èmi tí mo sọ fúnra mi pé a ní agbódegbà àyìn wọ́n mọ́ tí ń ṣe nígbà tí wọ́n sàmú mi bọ̀ mo mọ iye ilé ìjọsìn tí mo kàn ìmú wọn yabẹ̀ kí ló wá dé tó ẹ pé tààrà bíbá ẹni mò ń bọ̀ ẹ pé gbogbo àwọn tó bá jẹ́ àgbàlagbà nù ìjọ yẹn pè wọ́n jáde pàápàá jùlọ ẹni tó bá súnmọ́ yín àjọ ń ṣiṣẹ́ ibi ni òun ní ń já wa tán àwa náà sì ń fóun náà commission lè jọ mi bẹ́ẹ̀ ni ọlọ́pàá ẹ fún mi ní bí ìṣẹ́jú kan sí méjì ẹ jẹ́ kí n pé àwọn tó wà nínú apostolic pọ̀ndà ó ti ẹ̀dà bẹ́ẹ̀ ẹ sínú apostolic ẹ máa bọ̀ àwọn ará ẹ má pè sínú òun rèé o ta ni ẹ arákùnrin tẹ pè sínú ẹ ṣe má lọ má lọ má lọ má lọ mo rí ọ olóyè ẹlẹ́ja kíká o lè lọ bí kankan kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ òun paa ẹ̀wọ bí ah ah sínú àpòsù ah ẹ̀wọ bí mo ṣe rí nìyẹn o. Daddy, kí church. bá a ṣe rí nìyẹn o ehm, wọ́n ní alàgbà yìí pé àwọn tí wọ́n ń ba orúkọ Ọlọ́run jẹ́ ni wọ́n wọ́n wá ní. Ni àwọn ni agbódegbà nínú ìjọ wa ń bí. nínú ìjọ tí wà yìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tí mo rí ń sìn ó fẹ́ máa fara pẹ́ ọ̀rọ̀ tí mo gbọ́ ẹ jọ ṣé àwọn ni. bẹ́ẹ̀ àwọn ni. ó dáa ọ́fíìsà ẹ jọ ẹ gbà láàyè mo fẹ́ béèrè ọ̀rọ̀ mi. sínú àpòsù ẹ wọ ọkùnrin dáadáa ṣé mọ̀ wọn. ẹ rí wọn rí. àìjọ́ máa lajú ìbí sọ fún un ní tó bá máa padà ṣẹlẹ̀ bó ti fọwọ́ bọ́jú rẹ̀ èmi ò fọwọ́ bọ́jú báyìí. mi mi ò àjọ yàtọ̀ sí ojú àlá mi ò ojú àlá gan mi ò mi ò rántí àlá mi ò rí màá yìí o. sínú àpò oṣù àárín ara wa la ẹ wojú ọkùnrin iṣẹ́ mọ́. bọ́n ṣe ok wọ́n ń wojú wọn yẹn jọ máa kọ́ báyìí dáàdì mọ́tọ́lá la máa ń pè wọ́n ní sẹ́yìn gbàtà dẹ̀ ti lọ bí okó àti táyé mi ti rán láti láti gba èmi ìyẹn dẹ̀ ti tó five years back. èmi jọ èmi jọ lójú ẹ ta ni dáàdi mọ́tọ́lá. jọjẹ ń tẹ ọ ìwèrè ṣe wọn ni. ẹjọ ilé Ọlọ́run làwọn ẹjẹ àwọn ọmọ orí èdè tá a máa gbọ́. ẹ má bínú ẹni pé kàn fi ogun búra ẹjọ ilé Ọlọ́run la wà ẹ wo bí ẹ wà yíká yìí ilé Ọlọ́run ọdà ẹ ọfíìsà ẹ jẹ ẹyàn ọdà yín kẹ ṣiṣẹ́. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ bàbá mi sí. mọ́mí wa. iya mi sí. prophetess. Ah. ajibike. lúgbúlúgbú ojú ọlọ ìyá mi sí. ẹ mọ̀ wọ́n ni. ajibike. èmi ló ń ké káàbọ̀. ẹ kúlẹ̀. ẹ rà ẹ pẹ̀lẹ́. a Ọlọ́run. kàn ní kí n tún bu pọ́dà sí àwọn bíi àwọn ara yẹn kó má di pé ó ń ta jù. Ọlọ́run máa ṣàmì. kó tó di pé ó díẹ̀ sùn gan-an in fact ó ṣe díẹ̀ lọ́mọ kó wa yọ ní gbogbo wa láyé. àfọ báwo ni ibi tẹ lọ. akọlọ ah, ni ìyá mi sí olùwà kódà ẹni tí mo wà lọ gangan ó dàbíi pé ó ti mọ ìṣòro tí mò ń gbé bọ̀ ni ó sá fún mi tí mo dẹ̀ mọ̀ pé ó wà nílé èmi náà tún wá rò pé kí n tún fi oògùn kejì kí n gba bòmí lọ kan náà ni ibi pẹlẹbẹ báyìí náà ni gbogbo ẹ fi lélẹ̀ mi rí nǹkan kan mú bọ̀ dìbò mo ṣe jókòó yìí kí la fẹ́ ṣe. bàbá mi sì kí la fẹ́ ṣe aṣá ni jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká máa tẹ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀ báyìí ọmọ kékeré lọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí ọlọ́run má jẹ́ ká rógùn nira tó bá jẹ́ pé àwa àgbàlagbà irú nǹkan tó ń ṣe mí sì ń ṣe ni àwa gan máa mọ̀ sára ìtùtùrù ọlọ́run kí ni ká tún ṣe báyìí. ó dẹ̀ ní kí ni ká tún ṣe kó ta fẹ́ ṣe anything tá a bá fẹ́ ṣe kó lè ṣe lẹ́yìn owó náà ni owó yẹn wá dà báyìí. èmi wò bóyá ká gbé lọ sí hospital ni ẹ mọ̀ pé ilé alágbo la ti ń try látijọ́ yìí tá a bá tún gbé lọ sí hospital ìtọ́jú tó máa tún fún níbẹ̀ ó máa yàtọ̀ sí ilé alágbo. ìyá mi sí ìyá mi sí ọ̀rọ̀ hospital kì í ṣe ọ̀fẹ́ o owó ni o owó ni kẹ̀kẹ́ yìí rere o tàbá débẹ̀ ń sìn oríṣiríṣi nǹkan náà máa sọ o oríṣiríṣi nǹkan náà máa kọ fún wa níbo láti fẹ́ rò ó a máa wà náà ni bàbá mi sí gbogbo ọ̀nà tó bá gbà ni a máa wá nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ tèmi a máa wà náà ni ilé alágbó tá a ṣáà lọ tẹ́lẹ̀ ṣe bówó náà là ń mú lọ bẹ̀ ká kúkú wá kún owó tá à ń kó lọlé alágbó ká fi gbé lọ sí hospital ìtọ́jú tó máa fún lọ́hùn ó máa yàtọ̀ sí táwọn ilé alágbó. Ah. ọlọ́run ẹ má má gbàgbé ọmọ lórí ẹ má gbàgbé ọmọ lórí kódà kò sí ní ta fẹ́ ṣe ẹ jẹ́ ká gbìyànjú hospital ní tó bá gbà náà la máa fún tá a bá débẹ̀ ní tó bá sọ àsún sókò tó mi màá sọ á lè dáadáa. ọlọ́run ta ni mo ṣe gan pàápàá ta ni mo ṣe tí ò lè dáríjì mi ta ni mo ṣe tó fẹ́ fi bí ọmọ tó fẹ́ fi mú mi ọlọ́run èmi àti àjọ sọ́ba yìí ò bá mi dá májẹ̀mú wípé màá dààmú lórí ọmọ ò bá mi dá májẹ̀mú wípé màá sunkún lórí ọmọ ò bá mi dá májẹ̀mú mo máa fara nìmí sí olúwa fún mi kí ló dé kí ni mo ṣe ẹ̀yin abiyamọ ayé ìṣàánú mi ẹ má wò mí ràn ẹlẹ́dàá mi ṣàánú mi má má jẹ́ fojú sunkún mi sí ọlọ́run ṣàánú mi ṣàánú mi ṣàánú mi èmi sí olúwa lágbára ọlọ́run bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì ń bẹ pẹ̀lú ara ò ní ní ẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kára ní ẹ́ ò ní mọ̀ nira lágbára ọlọ́run ọmọ aráyé ò ní fi ẹ́ pa mí lẹ́kún nínú eléyìí tó wà yìí ó máa yé ó máa <laughs> ẹ̀wọ̀ ti sùn mí ti sùn mí. <laughs> tètè mi ṣe wá rí báyìí. kálukú náà ló ń bo tiẹ̀ má bí aṣọ kálukú ló ń bo tiẹ̀ má bí aṣọ tó bá rí tẹlómìn náà wàá tó tá ò dá sọ́dọ̀ ẹ̀ ẹ̀ wò ẹ̀ wò mí sí. ẹ sà ẹ sà. ẹ má rọ ẹ má rọ ọ̀rọ̀ mi lọ fún àwọn ọgbọ ẹ ṣáà ṣe kí ni ẹ ṣáà fi ọkàn sọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ó máa ṣe ṣe tó bá dẹni ṣe ṣe náà good ṣó ti yẹ yín yà ẹ tètè lọ báyàwó yín màá gé vaccine bá tún ṣe máa jẹ. láyéláyé àlá tí ò lè ṣẹ nìyẹn àlá tí ò lè ṣẹ nìyẹn ètí dókítà sọ yẹn àpò ara wọn ni wọ́n sọ sí ah, kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ọmọ tí ò tí ì kú ká wá lọ fi ọwọ́ ara wa ká lọ fi gbé e sí ká lọ gbé e sínú kòtò nítorí pé ó lálébù lára ah, bàbá mi sí wọ́n dẹ̀ sọrú yẹn fún yín ẹ̀yin náà dẹ̀ gbà ẹ̀yin náà dẹ̀ gbàrú ẹ̀ ah, ẹjọ́ èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o mi ò ṣe tèmi bẹ́ẹ̀. wọ́n mi ní sí olúwa èmi náà kì í ṣe abiagba o abiamọ ni mi o mi ò dẹ̀ kì í ṣe ọ̀tá ọlọ́run bóyá nǹkan kan ni mo fẹ́ kẹ́ rò ẹ wo wàhálà táwa fúnra lára wa ń ṣe lórí ọmọdé tẹ́ńtẹ́ bá tún wá rò yẹn ẹ wo owó tá à ń ná táàrí fi kójọ láti ṣe nǹkan kan láti fi ṣe anything síra wa lára àbí láti fi ṣe nǹkan sínú ilé ẹ tún wá wo nǹkan tọmọ yìí gangan fúnra lára ẹ wo ohun tó ń go through day by day lára ni ẹ jọ nítorí ọlọ́run ọba tá a bá pa gbogbo òfin tí dókítà sọ àti nǹkan tó sọ yẹn tá a bá pa mọ́ ṣé ara ò ní tú ọmọ ọlọ́mọ ibi tó bá lọ lọ́hùn ara máa tú. ló dífá fún pẹ́ ká lọ gbé ọmọ sí lóòyẹ̀ bàbá mi sí ká lọ sí ọmọ lóòyẹ̀ wò pé ká sin ló yẹ o wọ́n ní kó máa padà já síkú ni o káwa tètè wàá mọ bá ṣe fẹ́ ṣe ni kó tó di pé ó já síkú mọ́ lọ́wọ́ o. so ìgbà tẹ wá sọ pé ìnira tó ń go tù kọ ìnira tó máa go tù ìnira tó máa go tù nǹkan bàbá mi sí ẹ bá mi rò bẹ́ẹ̀ mi ò lè ṣe tèmi bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ tẹ́ ń gbàgbé ẹni gbàgbà ọtí kò lè àti wípé kò tó wá ń ṣẹ̀bi ẹ̀yin méjèèjì gangan náà ẹ ṣe bẹ́ẹ̀ yìí náà rè ara ló ṣì mokùn yìí ọjọ́ ò tí ì lọ lórí yín tó bẹ́ẹ̀ ẹ wò ó ẹ má jẹ́ kí ọmọ emèrè kan tó ti dá ẹjọ́ nínú ẹgbẹ́ kó dá ìbànújẹ́ àríyáyé sínú ọkàn yín ah! ẹ kórajọ kórajọ kẹ́ ṣe míì ẹ́ jíbìkẹ́ wo èmi á sọ fẹ́yìn méjèèjì kẹ́ ẹ palẹ̀ mọ́ nǹkan tó wà ńlẹ̀ kí ẹ kó oorun kò kúrò nínú ayé yín kẹ́ ẹ mú nǹkan míì tó dáa ṣe. olórí ẹbí olórí ẹbí ẹ jọ ṣé ìyẹn ṣe sọ̀rọ̀ tó ń sìn ó dẹ̀ máa ń pọ̀ nílé o ọlọ́run bá ń gbọ́ níwájú nílẹ̀yìn ìrùn máa ń ṣàpọ̀lẹ̀ yín kódà tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ mo máa ń gbèrè oúnjẹ pé sẹ́ ah àwọn nǹkan báyìí ẹ̀ lè ṣe àwọn nǹkan báyìí ẹ̀ lè ṣe àmọ́ ah eléyìí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ṣe bá bí amọ lẹ́yìn náà ṣé ẹ̀yin lè gbàdúrà kọ́ mo tójú yín kù náà ṣé ẹ lè gbàdúrà kẹ́ fi ọwọ́ ara yín kẹ́ fi gbọ́ ọmọ sí kí ni nǹkan tẹ́ ẹ̀ sọ tí ò dùn náà kí n pa ọmọ tọ́lọ́wọ̀n pa fún mi nítorí àléébù kí n wá lọ fọwọ́ mi kí n lọ fi gbé e sí ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi ò ní fojú sunkún ọmọ láyé mi mi ò ní fi ọwọ́ mi mi ò ní fi gbọ́mọ sí láyé mi lójú ẹ̀mí mi ìmísí olúwa ó máa di irun ó máa di gbà ó ju gbogbo yín náà ló dẹ̀ máa ṣe. ẹ ẹ jọ̀ọ́ jèrè olórí ẹbí ẹ má bínú èmi ò tiẹ̀ wá ro nǹkan tí ẹ̀yin rò ẹ̀yin lẹ́sẹ̀ jẹ́ kí n nírònú àròjinlẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ń sìn ìyá mi sì èmi ò mọ̀ pé mẹ́rin ni mí sì bọ́sẹ̀ sọ ti jẹ́ pé mẹ́rin nìyẹn kó jíbìkẹ́ sori tó o bá gbé ẹnu ẹ̀ dákẹ́ ní agbárí ẹ̀ ń bẹ̀ yẹn tó o bá gbẹ́nu dákẹ́ ń bẹ̀ yẹn èpè tó kù lẹ́nu mi máa ṣẹ́ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa fi ojú òkúlẹ̀ mi máa fi ṣẹ́pẹ̀ fún ẹ máa fi ojú òkúlẹ̀ mi máa fi ṣẹ́pẹ̀ fún ẹ. aya mi aya mi aya mi ẹ wá gbọ́ sori kò sí abiyamọ tí irú nǹkan tó jọba ìbá ṣẹlẹ̀ sí ah, ah, ah. ó máa dùn wọ́n dé egun. bẹ̀rẹ̀ akọjá hmm. egun ṣùgbọ́n pàpà síbẹ̀ àṣà ní lajú kí tàlùbọ̀ kó tó bọ̀ máa kó wọ̀ ọ́ ọmọ iléepo yín ẹ dúró yín fọ́ you need to move on ẹ ẹ má jẹ́ kí n bá ti ẹ ẹ ẹ wo olórí ẹbí olórí ẹbí ètò ẹ̀ṣẹ̀ náà ti tó ètò ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀ mi ó ti tó ẹ̀ṣẹ̀ ẹ wá máa lọ. Jíbìkẹ́ ibi méjì ni mo fẹ́ dé tẹ́lẹ̀ mo ní kí n sáré yọjú sí yín ni pẹ̀lẹ́. ẹ jẹ́ kí mi náà ro dáadáa ẹ jẹ́ sáré pa yín lẹ́sẹ̀ dáadáa ti gẹ̀t ẹ jẹ́ sáré pa yín lẹ́sẹ̀. ẹ gbé mọ́tò wa náà tẹ́lẹ̀ tẹ́ fọ́ fọ́ ta mm. ẹ gbé mọ́tò ẹ gbé mọ́tò rárá ẹ ṣe. Ah, ah. kí ló dé táwọn èèyàn ṣe ní kaba ìdúró ọgbọ́n ah, odidi ọmọ ká lọ gbé sí ló Ah! Hmm. ẹ máa dúró ó má dàbí ẹni pé ọpọlọ fẹ́ wà nínú ọ̀rọ̀ tó sọ yẹn àbí ká kúkú eléyìí tó fi ń fojoojúmọ́ ké tó fi ń wà nínú ìnura àkókò lọ gbà ọlọ́run lẹ́jà láyé mi kọ́ láyé láyé mi kọ́ lọ́mọ jẹ́ orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ ọlọ́run jẹ́ kí n fọwọ́ mi gbọ́n mi sí láyé mi ọlọ́run lẹ́jà ọlọ́run lẹ́jà. ohun tó bá dára máa fọ́mọ mi. Tí n bá lógún ẹrú tí mo ní wọ̀fà ọgbọ̀n. Ọjọ́ tí n bá kú o, ọmọládé lé. Baba lókè jẹ́ kọ́mọ mi dé. Jó jó jó báyìí bí jó sí. Kí ni kó jó sí? Ilé ládé yìí o òrùlé ó oh, ìyá mi sì má bínú jèrè ìfẹ́ ló ń dorí mi rú ó jẹ́ kí n kí ẹ báwo ni kulé ṣòwò àpá sálàáfíà làbálẹ̀. àjíbíkẹ́ hmm? aṣóòótọ́ ni. ní kíni. wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ náà. kí ló sọ. <laughs> so o lè lórí láyà láti gbé obìnrin ní ìwà kàmímọ́nulẹ̀. mo gbọ́ mo lórí láyà láti gbóbìnrin mi wà ká ẹ mọ́lé sítórì tó fẹ́ sọ nìyẹn kò dúpẹ́ pé òun ṣe pò ń gbọ́ lásán kò rí píkṣọ̀ ẹ̀ píkṣọ̀ ẹ̀ ni mo ti fi hàn ẹ́ yìí tí ó ti yẹ jọ ń torí ọlọ́run ọba ṣé o fẹ́ pa mí ẹ́ o fẹ́ kí n kákun o fẹ́ kí n kàn náwó dànù lásán kí n kàn wáyé asán nígbà tí mò ń bẹ sọ tí mò ń bẹ sọ tí mò ń bẹ sọ ṣó gbọ́ ẹ mo sọ fún ẹ lálàkọ̀kọ́ mo sọ fún ẹ lẹ́lẹ̀kejì o gbọ́ mo tún mọ́ option wá lóríṣiríṣi kó lè rò mí àti ẹ lọ́rùn o gbà jọ ń torí ọlọ́run bá ṣé kémi ká kùnrùn ni ṣé mi ò ní bímọ láyé ni ṣé ìwọ máa bímọ àbó nìbọn. bàbá ó lára mi. ó máa bímọ fún mi ó máa bímọ fún mi. Ah. mo ṣe ń sọ lòmánì rẹ lára o èmi ni màá wọlé dáná yẹn fún ẹ màá dáná máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ máa fọwọ́ wẹ̀ta fún ẹni bó jẹ́ ráìsì ni bó jẹ́ àmàlà ni bó jẹ́ ẹsẹ̀ mo ni kó sí ní tó fẹ́ tí mi ò ní ṣe fún fúnra mi ni má stress ààrẹ ó ti yẹ má stress ààrẹ eh. o. Hmm, má sà má sà má sà má sà fún má fọ kò lè láì sùn tó bá try láti láì sùn tí má fóun àtọmọ ẹ ní fọ́ ọlọ́run gbà wọ́n máa balẹ̀ ni. Um, bàbá mi sí. ìyá mi sí. sórí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a máa máa yá dàtí. èmi máa kúrò nínú ilé ìfọ ẹ gbogbo wàhálà àti ìdààmú ayé ẹ tó lè mú mọ́ra mọ́ yẹn máa kó kúrò nínú ilé ìfọ ẹ àtẹ̀mí àtọmọ mi a máa wá bí gbà lọ. àmọ́ Ajíbíkẹ́ jẹ́ kí n jẹ́ kí nǹkan kan yí ẹ lẹ́nu tó gún bá jẹ lọ ọ̀gbun àmàjẹbọ. èmi ò lé ẹ o wọ́n ló mọ ogún tó ń jẹ lọ lé ẹ o wọ́n ló mọ ọgbọ̀n tó ń jẹ lọ mi ì lé ẹ o fúnra ẹ ló fi lélẹ̀ o kó má di lọ́la kó má ní à ó lé ìyàwó ẹja mi ì lé lé o mi ò lé o. Ah, ah. kò yé mi o nígbà tó wá láwọn lọ ń sìn kí ló wá dé tán mú síbi dání ṣé wọ́n máa ń dín àkàrà ni èmi náà understand ṣíbí tó mú dání bóyá ṣíbí yẹn ló precious nígbèsè ayé I don't know téèyàn bá sá máa kó kúrò nílé akaṣọ akẹrù ẹ ó fẹ́ máa fọgbọ́ngbọ́n padà wá bí ni má dáhùn kò lè lọ but ìwọ pray kó lọ ìwọ pray àdúrà kó lọ ni kí ìwọ gbà kó má padà wá rárá rárá mọ́ kí ni lè jẹ́ tiẹ̀ nìkan. àpèṣe rí ẹni property ọ̀hún nìkan tán ni. ó tún possible o torí gbogbo nǹkan tó wà nílé mi mo fowó mi rà á. <laughs> ó yá kí ló wàá fẹ́ jẹ́ ń àmàlà ìrẹsì ẹsẹ̀ mo lè gúnyán mo dẹ̀ máa ń fọwọ́ wẹ̀ mi láì kékeré wọn fi ẹ̀rọ lo ata fọwọ́ wẹ̀ ni fọwọ́ wẹ̀. jẹ́ àmú níbi pẹlẹbẹ ìrẹsì náà ti dà. rice pẹ̀lú ata wọ́n á dín dòdò sí. àtàwọn ẹran oyin mm, mm, mm, ah! <laughs> wà á dẹ̀ gbádùn ọwọ́ síbí mi tí n bá ṣe fún ẹ ah, a láwọn jẹ èmi mò ń ṣe. dádì mi sí. èmi náà padà ṣetán ó padà tẹ́jú mi lójú kódà rabaraba ẹ̀ ló wà lára mi títí tí mi ò rí kan ṣe kan tó fi di wípé mo lọ kọrun ara mi bọ ohun tí ó yẹ kí n kọrun mi bọ tó sún mi di onígbàgà lọ́wọ́ dákun gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí mo lè ṣe ọ mo fẹ́ o forí jì mí dákun torí Ọlọ́run ìyá mi sì mo fẹ́ o forí jì mí. dádì mi sí. Mm-hmm dáàdì mi sì wò tiẹ̀ ni mò ń pè Ajíbíkẹ́ níwọ ah, dúró náà Ajíbíkẹ́ ṣé o mọ ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. o mọ. àtẹ̀mí náà wá ṣọ́ọ̀ṣì yàn yín mò ń rí mò ń ráwọn mo rí i pé ó wà lára àwọn tí máa ń ṣe wàásù. Ah! ìmísí lélẹ́yìí ìmísí bàbá ẹ̀ rèé ọmọ ẹ̀ rèé ìmísí ò padà kú. ìmísí ẹ wo ló kú ìmísí tọ̀dọ̀ mi ò kú kò sí nǹkan tó ṣe ó wà láyé ó wà láyé ó dẹ̀ máa wà láyé títí láéláé ni. ìmísí rẹ̀ ìmísí rẹ̀ ìmísí. mọ́mí bàbá mi rè. ó ní ẹ. Ah, èmi mo bí ọ. prophetess. Uh -uh ẹni sùúrù. mo mà síra mi o. prophetess mo mà síra mi o. concerning anger ṣe ń sọ fún yín ohun rèé o ìṣẹ̀lẹ̀ náà rèé o ara ẹ̀ o don't lose focus please ẹ ṣara gírí ẹ ṣara gírí.